má bá wọn ṣeré o má bá wọn ṣeré o má bá wọn ṣeré ẹni tí ẹ bá ti jóná má bá ṣeré yóò kóná mọ́ tiẹ̀ bí ó ti jóná má bá ṣeré o aláṣọ funfun ni wọ́ o má bá ṣeré o elépo lòun mọ́jọ́ ta kó sálà rẹ má bá wọn ṣeré má bá wọn ṣeré àwọn mẹ́tẹ̀ẹ̀ta yóò ṣe bá ṣeré o àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ṣe bá ṣeré o aláṣọ funfun àtẹlópo pupa ẹ ìṣọ̀rẹ́ ara yìí má bá wọn ṣeré má yẹra fún wọn ẹni tí ẹ ti jóná má bá ṣeré o má yẹra fún un má jẹ́ oko náà mọ́ tiẹ̀ bọ́bẹ̀ rí ó ṣe dà sórí iná ní ọmọ wa torí oríire tiẹ̀ ju tiẹ̀ lọ mọ́ bá ṣeré ológun ló ń tu àtúnlé gíláàsì ẹ̀ ìṣọ̀rẹ́ ara yìí mọ́ bá wọn ṣeré bí ó ti fọ́ gíláàsì ọlá rẹ gíláàsì iyì rẹ gíláàsì ògo rẹ gíláàsì kàrámọ̀ rẹ ní ọmọ sáré mọ́ bá wọn mẹ́tẹ̀ẹ̀ta ìṣeré mọ́ sá fún wọn.